والعياذ بالله سبحانه وتعالى ليس يتوقف الله أشيء الصلاة هو نبوة محمد صلى الله عليه وسلم لا دا صلاتنا في مضى ورأي النبي أتي صحابة أتي بقوة وين تمضى تليلنا ودشنا محمد صلى الله عليه وسلم تتيو في ما دي أجايبين لي القياب أما تتوى جلننا إن شاء الله تعالى من ولا يترى الأربعون النووية الإمام النووي عليه رحمة الله رحمة واسعة أما وابا لنا يمدنا وابا وابلوا وابا بمنه وكرمه وعزه وفضله ọ̀rọ̀tí ọlọ́run kò bá sọ tá nàbí òsọ lọ́dà kùmọ́jọ tẹ̀lé wa jáde ọ̀rọ̀ fẹ́ẹ́nú àfa oníwà tí ní máa ń kàgbákò mẹ́ẹ̀ ọlọ́dà kùmọ́jọ ọ̀rọ̀ wa lọ́rọ̀ fẹ́ẹ́nú jẹ́kọ̀rọ̀ wa ọmọ àti déédéé kò sí rẹ́tí pẹ̀lú tọ́lọ́run kò sì sí rẹ́tí pẹ̀lú sunnah tàlẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam. níbi tí a mọ̀ wá lọ lẹ́nu àṣìṣàdó àbáwá tá a gbọ́ wa náà ọlọ́dà kò jẹ́ àṣìwá gbọ́ ọ̀là àdùn kẹrẹ́ ọ̀nà ni àlàyé sáàbì àti kí àdéhùn ẹlẹ́ẹ̀keje lọ́sẹ̀ tó kọjá àdéhùn dáàbì lẹ́nu ọ̀nà ni àlàyé sáàbì ọ̀nà ni àdéhùn ẹlẹ́ẹ̀kẹjọ tàbí lọ́sùn àlọ́wọ́dà kuma ta ce ne wa الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وبعد الحديث الثاني عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمدا رسول الله ويقيم الصلاة ويؤتوا الزكاة فإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله تعالى رواه البخاري ومسلم هذا الحديث حديث زياد عليه lára àwọn àdéhùn ńlá ni ẹnì kan ní àdìmọ́mù Nawawi alayhi rahmatullah ìtàgbà lérò pẹ̀lú àwọn àdéhùn ìtàkùjọ òun náà ní àwọn àhàdéhùn tó jẹ́ jawami'ul kalim jawami'u al-kalim ó ní àwọn ọ̀rọ̀ sókí kà sọ tó wá kó pọ̀ sínú. ọ̀rọ̀ sókè ni àmọ́ tó ṣe kí ni jama tó kó tó pọ̀ sí sínú. ẹ wá ní àdìsí yìí àdìsí náà àdìsí muttafaqun alayh báàbí fi ti ń bẹnu Sahih al bukari bẹ́ẹ̀ ni ṣe ń bẹnu Sahih Muslim. وأعلى درجات الصحة èyí tó sì ń ga jù nínú ọ̀pọ̀ àwọn hadithi tá a máa ń gbà oní ọ̀nà al-Mustafa pààlẹ̀ oní hadithi jẹ́nu Bukhari àti Muslim bá ti kéde jọmọ́ ó bá kò lérò èyí òun tún lágbára ju mọ̀nfàrọ̀ dàbí yìí al-Bukhari ètí mọ̀ Bukhari ní ìjọba wá lẹ́bi ni pé gbogbo láti jọ̀ wá táwọn àfúnni hadithi máa ń ní pàǹpà mọ́ra wọn lẹ́nu lórí hadith nínú tí ó ṣẹlẹ̀ ní láàrin àwọn àfúnni hadith oníkẹwárí alhadith mustafa pàálí kẹwàá bá káwọn àfa wa ń dùn mọ́ra wọn lẹ́nu inú àwọn jẹ àbídà tó lùlànà kò ṣẹlẹ̀ nínú ìta. tó di àsìkò tí gbogbo nǹkan ti bàjẹ́ lásìkò tí wáyé inú àwọn tá a kọ́kọ́ rí tí wọ́n kọ́kọ́ bẹnu àtẹnu àdéhìí yìí tó jẹ́ sí mutafaqun alayh kóná làwọn kẹta kóra wọn jáde nílùú Egypt lọ́wọ́ ó ti ti pẹ́ ẹ bá ní aṣọ kàǹgbà ti bẹ̀rẹ̀ àmọ́ sọ̀rọ̀ pàbílú àwọn àgbẹ̀yìntọ̀ rí wọn abọ́ra yá àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ tọ́ aṣọ sẹ́yìn. èyí ò tiẹ̀ bá tiẹ̀ débi pé gan-an kọ́wọ́ bọ̀ lù. olóhùn ò rí kọjá béèyàn ti máa ń tíra adab tíra lítírítọ̀. ẹgbẹ́ gbogbo tíra lítírítọ̀ ti a ni ó kọ́ pé ìtọ́kọ́ mi ọ̀kọ́ èyí tó wí bí náà ọ̀ so èyí tó bí gbólóhùn yìí gbólóhùn tó ọ̀ bá kò dá pàǹkà rẹ padà bí kídà ní tíṣọ̀ tó nínú ó wá nítọ̀ ó níbò tí fẹ́ káwọn èèyàn rí alùpùrá nìyà nù pé kò yàtọ̀ sí kìtàbùn àdà kò wà kìtàbùn kàkúlè kìtàbín ìkútùbù àdà pé gbogbo náà ti rí ó yàtọ̀ sí bí gbogbo tí ra ádàbù tó kú náà ti rí làbúdà ayẹ́kùdà alẹ́mìnàkùdù wà ráfù ó gbọ́dọ̀ jẹ́ kóun náà kẹrí bá ká sọ pé ìjọ wíwí ò dáa oníṣòwò ká mọ̀ mọ́ rí kùránì lọ́rọ̀ ọlọ́run mọ́ tí a mọ̀ túmọ̀ rẹ̀ yóò rẹ̀ pẹ́tẹ́ bá ti rí lọ́rọ̀ ọlọ́run ẹ̀bẹ̀ sọ pé kò yẹ kẹta kò kankan ó ní àbẹ̀mọ́ ibi tí ra dàbò yóò pè é láyè kẹlẹ̀ ṣe náà lójú rẹ̀ tọ́ ha fi sẹ́yìn Egypt ti gbogbo táwọn yìí Egypt ti sàn wá ṣùgbọ́n yóò gbógun ti àwọn àhàdíìsì yẹ pé mustapha kàlẹ́ ha àwọn ará abẹ̀wò náà àwọn míì náà ti sáájú wọn o àmọ́ lákòókò tiwa yìí níbẹ̀ láti rí rẹ ọ̀pọ̀ bá àtẹ́kùbọ̀ rẹ̀ àtàbùjẹ́ ìjẹ́kù rẹ̀ náà ọ̀rọ̀ ṣe ń sọ̀dé nàìjíríà díẹ̀díẹ̀ ó ṣe ń ní ogun débì kan o ẹni gbogbo ogun tá a rí ti ń èdè o ogun bọ̀ gbogbo àwọn tó bá jòkó sọ̀rọ̀ mímọ́ láti gbọdọ̀ múra ogun a rí ti ń lọ́wọ́ wá sí ìmọ̀ wá jẹ́ àlùkò fi kojú ogun náà kìí ṣe ọ̀dà kìí ṣe àdá kìí ṣe ọ̀bẹ kìí ṣe ìbọn kí ni gánà jẹ̀ wọ́n ìmọ̀ tó yẹ kóró ìmọ̀ tí èyí ṣe wàlẹ̀ ìlmù lẹ́yìn sàmúlìkàlì ìmọ̀ ìfàsínú fáwọn ẹran àwa la ní. àwọn bàbá ti wá ní àkéjì mọ̀ láàmù lẹ́ sọ o bí a tó wá sí bàbá rẹ bá kọ́lé kan lẹ́ ọ̀lẹ̀ mọ́ ní bàbá rẹ ló nílé ẹ bàbá rẹ lójọba nìkan ọ̀lẹ̀ lẹ́yìn àwọn bàbá yìí ìlú ìyá ọ̀lẹ̀ mọ́ sọ gbórú ìjọba o àmọ́ tó bá jọ ọ̀rọ̀ mímọ́ ẹ àwọn bàbá ti wá ní kíní kan àbá ayé tó lájú kọjá báwọn ìjọ òun lèyàn lè máa gbogbo ìjọba ọ̀tá ní ìlú ṣogun táà ń wò lọ́ọ̀kan nì á fi ń wò báyìí ojú rẹ ti ṣú ọ̀rọ̀ pé kó sì mọ́ yóò rọ̀ àmọ́ náà ló ti ṣàdéhùn inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidun àwa ọlọ́run àwa la sọ Al-Kùránì kalẹ̀ àwa náà là sọ nǹkan wa sẹ́ni wọn pé ọlọ́run ní sọ̀kalẹ̀ wa láti sọ́mọ̀ wa sọ kí ni yóò ti ẹ̀yọ̀kọ́ ìlẹ̀kùnrin jẹ́ ẹ̀lẹ́ ọlọ́run ó dẹ àwọn èèyàn kan náà ni àwọn ni wọ́n wàá dúró pé ogun tí ó bá já ilé yìí ni ó yàgbé lọ bọ́lọ́wọ́ bó ti irú àwọn èèyàn lọ́lọ́run kó náà ogun kó da yìí ti jábọ̀ sí pẹ́ ẹ̀gbọ́n ti dé òun náà ló ń já ọ̀rọ̀ rẹ̀ níjọ́ ànábì ti dé tó ti ní wọ́n ń sọ alukurani kalẹ̀ fún un ó náà làwọn ẹ̀kẹ́ náà ti ń kó gbogbo alukurani tó sọ lẹ̀ alukurani wo ọ̀rọ̀ rẹ̀ tó sì sọlẹ̀ náà ojú ayé ànábì náà náà ti ń gbógun tọ̀rọ̀ ànábì ọ̀rọ̀ òfin ìdájọ́ tá ànábì dá ànábì èlọ tí wọ́n ti ń challenge rẹ̀ tí o bẹ́yàn kan bá ń challenge sunna ẹ̀ má ẹ̀ má dé lójijì èèyàn kan ń challenge hadith kó má ba yín lójijì kódà yẹn ń challenge alukur'an kó má ba yín lójijì ó ti pẹ́ ó ti pẹ́ ó sì ti pẹ́ púpọ̀ tó gbọ́dọ̀ ní bọ̀ ẹni nínú àwọn hadith tó kún wá já ogún gbà wọ̀ yéé yìí dé nàìjíríà yìí lágbàáyé látọ̀dọ̀ àwọn tá a ló ti bẹ̀rẹ̀ o là ní ìdá kéde lálẹ́ ìdí inú yóò mú wa yà díẹ̀ àmọ́ torí pé a ti ṣiṣẹ́ kan lórí adé ìdílé alhamdulillah ó sì ṣe káṣífù àwọn òwúrú kan yálà àwọn táwọn tẹ mọ jagun tán gbógun tàbí ìdílé lágbàáyé àwọn yóò tẹ kí wí ẹ kóra ara àwọn tó gba dùkúrà nínú wọn tó jẹ dókítọ kóra ara àwọn pòfẹsọ nínú wọn àmọ́tọ́lá àwọn tó ti ẹ̀fẹ́ gbógun dá ní ilẹ̀ yóò báyìí àdéhùn tọ́lọ́ kọ́kọ́ gbé bá òní pé ọ̀tọ̀ ni tí ó mọ fẹ́

fàlìkọ̀ sílù àbí tó ń ti ké pé fàkúlù ó tó á ní èmi ò mọ́tán pé fàkúlù tó ní igun bisikíìtì ní bọ̀dá àbí fàkúlù ní ẹ̀kọ́ ní pẹ́pẹ́ ẹyẹ tíra yóò ìjọ lu àgbà fóun ló ń ti ké wá ní ẹ fàkọ̀ sílù yìí ó kọ́kọ́ fàkútùlù ó là fáwọn pè jáde fàkútùlù bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá kọjú owó àwùjọ ó bá kọjú ẹ àmọ́ kọ́tàlà náà ló ń túmọ̀ sí kọ́tàlà níbi tí gbogbo kìíní òsì máa ń wá lọ ọ̀rọ̀ ìtazára kò ṣe ìtazára kìí ṣe jàmọ́dà ló bí bẹ̀rẹ̀ o níbi jàmọ́dà kọ́ ló ti bẹ̀rẹ̀ ìtazára tí wọ́n tẹ̀lé ló kọ́kọ́ bí bẹ̀rẹ̀ tó ní túbọ́ sí àbọ́tí ìbò nítorí pé àdìráàrù la ìlànà ìlànà àtọ́lọ́wọ́ àtọ́lọ́tọ̀ rẹ̀ o tọ́lọ́wọ́ ìwọ̀n yìí ní ogún fáwọn èèyàn kan tọ́lọ́wọ́ ṣe ní ogún fún gbogbo mùsùlùmí tààmọ́ gbogbo ẹ̀ nígbà àwọn èèyàn wá kó gbóngbó dé gbá túbọ́ sí ìbò ọkẹ́ túbọ́ sí ìbò sẹ̀dẹ̀ tí wọ́n tìrì ni ó sì jẹ́ kó lè túmọ̀ sí pé afẹ́ báyẹn lò pọ̀ tí ẹ̀ bá ti kó fi lọ́wọ́ ẹgbẹ́ wá dídé òkè túbọ̀ sí lè nílò àbí àti níyẹn ṣe túbọ̀ sí lè lò ẹ ẹ lọ́ọ̀dì dání sábẹ̀rẹ̀ ìtọ́jú fi tọ́ di ìtọ́jú ọ̀ndọ́rọ̀ ni ó ti lọ́ọ̀dì dání sábẹ̀rẹ̀ dání sábẹ̀rẹ̀ kọ̀tún wá lọ́ọ̀dì gbígbẹ kó dání sábẹ̀rẹ̀ kó tó wá sọ di kí ló ṣe ní ó dání sábẹ̀rẹ̀ ìdìbọ̀ sí adúgbò lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ò fẹ́ jẹ́ kójú òdodo gbolẹ̀ fẹ́yẹ́yẹ́ kó ṣe gbọ́rọ̀ nígbà lọ torí ká ní pé ìmọ̀ tó yè kóró lọ́mọ abẹ́ fi gbógun ti kíní òní àbá ti wàhálà díẹ̀ nù tẹ́lí gbogbo ogun tó dàbí pé kàn lọ wọ́ọ́rọ́wọ́ yìí à wàhálà táwọn afá ò bá ṣe aláìsí nímọ̀ nímọ̀ ká ní pé ìmọ̀ tó yè kóró torí àwọn nǹkan ìmọ̀ tó yè kóró náà fi dá kí ni ti dá àwọn afá láàmú táwọn afáàlẹ̀ lè ti wàhálà ti wàhálà kan tó máa dá gbogbo nǹkan padà sí ààyè ẹ̀. àbọ̀bàtọ́ lọ́wọ́ gbàdúrà ti wálẹ̀ Yorùbá òsínbà tó yẹ kóró náà wàhagiri wọ́n gbé ìwọ tó ọba tako mi tó kéwu lọ́dọ̀ bàbá wa yóò wọ́n ẹ̀yìnbó nílẹ̀ Yorùbá yìí àbá àtijọ́ tẹ̀tẹ̀ bọ́ ṣòkòtò kan náà ah, ọ̀rọ̀ ti kọjá yẹ́rì àwọn àti ìmọ̀ sábà sọ kìnnìkan àwọn ọ̀rọ̀ kan tí àwọn bàbá kan bá sọ 1940 1930 tọ́jú ìṣọ́ tọ́jú ìmú jẹ́ òun ìyún ti ń ṣe gínú ó ti lọ àyíbá mọ́ o tí ṣẹlẹ̀ bá padà gbéyìn náà wá ọ̀rọ̀ lè débẹ̀ wà mọ́ ìyún ṣe kínú fìlà áṣìl àlàáṣò ní pé ó ṣe kínú ó ti lọ àmọ́láyé dáná láyé tí mọ̀ fi yà yẹta ti rí mọ̀ ògùn mọ́ à ìjọ lèèyàn ní ìríkà ọmọ gbọ́n sáńgbà fi ń níbi ń jẹ̀kọ́ abẹ́wé lówó àbákò wúlẹ̀ níjà abẹ́wé mọ́ ìdágbà bí ń jẹ̀kọ́ inú yàrá wa láti lọ mọ̀ ákàn bọ́rọ̀ jẹ̀rẹ̀ kí ọ̀lá ti ń jẹ̀kọ́ lọ́wọ́ kí níbi ń jẹ́ gan àti ẹni pé ń yá àdókòjò láti ọ̀fẹ́ kámẹ́rà òkú òbí tó ń ti jẹ́ láti lọ rí pé a ń sọ pé sábẹ́ ewé rèé ayé ti káyé dùn àtúkọ̀lọ́dọ̀ so hadith ta bá tó ní lálẹ́ ògbégbà ogún tí èèbá tó gbogbo dání àbákẹ́ kí a sì mọ̀ lọ a ti máa àlàyé wa bá ti máa mú àlàyé rẹ̀. àmọ́ nínú àwọn èsì ọ̀rọ̀ pẹ́ta ti pọ̀ ní wà lórí íńtánẹ́ẹ̀tì dáadáa láti fèsì lórí àdébì pàtìkúláyì ẹ̀bí wá ti ṣe káàkiri tó rọra jà láàbù nìkan àmọ́ orúkọ ẹ̀yọ́ máa ń kẹ́kọ̀ọ́ èyí tó láàbù rẹ̀ ẹlọ́dún wúrà ẹlọ́dún tẹ́lẹ̀ wúrà ẹlọ́dún wúrà ìmọ̀ òdùnlá ọláyò ńlá ni o gbogbo àwa tá a ti ń ṣe ọ pé kínní àìdébì gan o lọ́wọ́ àwòrán rẹ kọ́ ní dání kámẹ́rì lọ́wọ́ rẹ kó wọn náà ti ń lọ dáná lọ́wọ́ rẹ kó wọn náà ti ń kọ́ mọ́ kí wà bàbá ọ̀nà ní ìsí gbogbo ẹ̀jẹ̀ tí ń lókun kan pẹ̀lú ìlú gbà wọn là gbogbo ní tòun tó dúró kò sí tó lè lẹ́gbẹ́ ọjà tí ń yẹ mọ́ àlẹ́ àdáàbà olùdìbò tó yẹ amadúgbẹ́ bọ́lọ̀ nílẹ̀ Yorùbá alákìyèsí kan tàbí dúgbẹ́ bọ́lọ̀ ìyípadà ń bọ̀ díẹ̀díẹ̀ yóò sì padà dé nínú àwọn àgbààgbà ilé kéwú láwùjọ wa yìí tẹgbẹ́ mi táwọn èèyàn mọ sábà náwó sí àmọ́ kárí ikọ̀ bíi mẹ́ta àbí mẹ́rin nínú àwọn ọkọ ni mo lè ní kọ̀ bíi mẹ́ta ló ti ń já yẹ́yẹ́ pé ẹ̀wù bá sí bàbọ̀ àwọn òfin ẹ̀ inú ikú tiẹ̀ lágbára gbílẹ̀ yorùbá yìí tí yẹn fẹ́ sọ̀rọ̀ mọ́ olùdí nàbí àti ráwọ̀ àdàbíyá àwọn náà ti ń júwe pé àwọn dálẹ̀ ní o èyí tara rẹ̀ o lẹ́yìn jẹmọ́ta rẹ̀ létetí alimahadul arabi nìbàdàn àwọn náà ti di ìjókòó tán pa àwọn ọmọdé ọba yìí ni wọ́n làmọ́lẹ̀ àwọn yìí tẹ̀ làmọ́lẹ̀ kan rẹ̀ dandan dà bíbí àdìjẹ́ lọ́jọ́ ti lọ́dún tó lọ náà wọ́n ti ṣe bẹ́ẹ̀ lọ. ìbáwọn ilé tó ńláńlá wa náà àdúgbò lọ́dọ̀ ọ̀dọ̀. kódà àtúntì nínú àwọn zùmùrà àwọn àbáwọ́ láwà ní o àtúntì nínú àwọn zùmùrà báwọn náà tó jáde ọ̀rọ̀ mú nílò ní ìyí ẹjọ́ àtúntò dáadáa àwọn náà ń jẹ mọ́tà rẹ̀ létí ń bọ̀ náà nù kí ni kí làbọ̀ bára wa jà jẹ́ rà kí wa jà jẹ́ ìbí ọ̀rọ̀ lọ́nu ẹ̀rí mẹ́rí rẹ wá ní mẹ́rí rẹ wá kí lálùkùrá ní bí kí lọ́rọ̀ àná mi wí alhamdulilayi gbogbo mi tó kù sí náà ọlọ́mọdé àbá tó yẹn náà tó yẹn ẹ̀ ẹ̀ dàbí dàmà gbogbo mi tó kù sí ọlọ́mọdé àbá tó yẹn ọlọ́run ti wọ́n lórí ìtúnṣe àwa ní ìgbà lọ́wọ́ lọ́wọ́ tí ó ti ń àwa ti gbà lọ́wọ́ lọ́wọ́ ní bí ọ̀rọ̀ ta kọ́ ọ̀hún ọlọ́run tàbí wá sí ìwọ̀n torí ibi tọ́rọ kù sí òun náà àwọn yìí nǹkan ti pín méjì òye àwọn náà ti pín méjì àti láwọn táwọn ìṣẹ́ náà ti ń jẹ mọ́sẹ̀lẹ̀ ti fẹ́ wo àwọn kìíní táwọn kìíní ìṣọ ìyẹjá bá wù náà so àwọn díẹ̀ ló kù Ibi ìlú ọ̀pá àwọn ọ̀pọ̀ ilé ọ̀pá àwọn ọ̀pá àwọn ọ̀pá àwọn ọ̀pá abdullahi wa ọlọ́run ló ní àgbà ọ̀ṣun lọ́wọ́ àlùsọ̀rọ̀ wà ó là náà sọ pé omi ò tó àlùkò ọ̀tí là ń nà omi ò tó àlùkò ọ̀tí là ń nà ó là náà ní omi wọ̀ pàmì lánàá àlùkò ọ̀tí là nà ìtumọ̀ rẹ̀ wípé wọ́n pa kí n máa bá wọn èèyàn dáa hatta títí tí wọ́n fi bí àwítínẹ́ pẹ̀lọ́kàn wọn pẹ̀lẹ́nu wọn ipe kò sẹ́ni tó yẹ kájọ́sìn olódodo àfi Allah. wa anna muhammadan rasulullah. àti pé anabi wa muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run. wàlúùkì. wúlà. níbi àbíbí àlùwákfà lórí àwọn gbólóhùn kọ̀ọ̀kan ní ẹ̀ gbólóhùn tá àkọ́kọ́ ní wákfà lórí ni pé omi tú àna òkọ́ọ̀tìlànà òkọ́ọ̀tìlà wọ́n pa mí láti ẹ̀kí máa báwọn ènìyàn àwọn tó fẹ́ gbógun ti àbíbí àwọn nítumọ̀ rẹ̀ ni pé wọ́n pa mí láti ẹ̀kí máa kàyàn sí i á tẹ́lifá ti ọkọ̀ dàrú náà máa báwọn èèyàn jà máa pààyàn kiri kò jọra o kò ṣe kí ni jama kò jọra o tọ nínú táwọn ẹni wá bẹ́ẹ̀ fi bùtúrẹ́sì ẹ láti lè kékeré nínú lóga wọ́n dàbò díẹ̀ pé ẹ̀kọ́ tààlà ó máa ń túmọ̀ sí kọ̀tàlà nínú èdè àwọn kí ní kan bẹ tí mi mọ́ sábà tó sáwọn èèyàn wa náà àwọn àkọ́ ìkọ̀ ìmìyà ẹ má jẹ́ àwọn tako ìmọ̀ làákàmọ́ bí gbé ìmọ̀ rẹ̀ ṣé fàálà lè túmọ̀ sí fàálà lóòótọ́ wàláyé lè tú ó lè ṣe kí ni jẹ́mọ́ ó lè tú tó sì wà mẹ́nu lédè lárúbáwá ó lè kí àbí tọ̀ àmọ́jẹ́ nǹkan nìkan ní máa ń tú ni ìpìlẹ̀ tá a jọ mọ̀ ní pé àzìyáàdàtún kìlìmọ́bìnà zìyáàdàtún kìlìmọ́bìnà tá a bá ti rí tí nǹkan ti kú òní mujarrad tó ti ń di pé nǹkan kan lékún náà ìtumọ̀ rẹ̀ ló ṣe kínú yóò lé kọ̀tálà ló pààyàn nítorí lè ti di kọ́tálà ìtumọ̀ wọn ní jẹ́bà nìkan mọ́ ẹ bá padà sínú mọ̀ sọ́rùkù nínú màáni síyáàbì mọ̀jìdáàt ìtumọ̀ tí kọ́tálà nìkan tú kìí ṣe yọkan kìí ṣe méjì kìí ṣe mẹ́ta kìí ṣe mẹ́rin kìí ṣe márùn tọ́ nígbà tí nǹkan wá lè dún tó pọ̀ tí wọ̀ kan wá mú ẹyọ kan nìkan àbòsí bàbá bòsí bọ́ àbòsí nù ó yẹ kí àlè wo pé áá ah, ah, nínú nǹkan tó pọ̀ yìí èwo ló bì sí ti ààyè tí wọ́n ti lò ó ṣé kọ́ ní kọ́ọ̀tà là ń túmọ̀ sí kọ̀tàlà ni ó lè tú ni o ó lè ní o náà gbọ́dọ̀ nígbà ní nǹkan lè rí báyìí ayé ẹ̀kọ́ ọ̀tọ̀ wá ní kí ló yẹ kó tú abáwọ́ kọ́ rí nípìnlẹ̀ tó yẹ ká gbé sínú mùsàárọ́kà ìpìlẹ̀ wọn. torí sọ̀rọ̀ bá ti tú bẹ́ẹ̀ tó wá bẹ́ẹ̀ torí àbòsí tó bẹ́ẹ̀ ti fún àbí ìdí tú báwọn áyà lùkùránì tó lò ó pọ̀ bẹ́ẹ̀ ṣọ́ọ̀lọ́ tún gbogbo ẹ̀ náà ní kó pa pa pa pa ọ́sà lùkùránì tíra mùjẹmùjẹ kọ́sà lásìkò olúwa lùkùránì bìtíyà kí mo fẹ́ lìfà wọ́n lò ní máa bú wọ́n lò wọ́n lò ní ó bá nínú àbí bá gbé ipa bìkì ẹni tí ó bá gba mímọ̀ òun náà kó lè rí ibi dáa nǹkan lò ṣùgbọ́n àdìgbẹ́ lọ́wọ́ láfẹ́ fi wò ó inú èdè lárúbáwá àyè sábà gbé kọ́ tààlà àtàmì fa àlà lọ sí fa àlà ìjà kọ̀kọ́ mọ̀ wá ní pé tó ti kọ́kọ́ di kó ti di mọ̀sídù náà ká kọ́kọ́ wo máa náà wo nú àwọn màá ní síyámi mọ̀sídà tábàdì bá wo gbogbo ẹ̀ kò wá lọ mọ́ láti wá ní à ó kàn wá ní mọ̀jì ìdùnnú ìtumọ̀ rẹ̀ ní òkú òní mùjọ́rọ̀ ó ọ̀rọ̀ mi ò yé jọ̀mọ́ ṣàwárí nígbà àwọn ènìyàn wá fẹ́ tẹ̀ mú ìgbẹ̀tẹ̀ wá wá ní àwọn Boko Haram àdìsí náà lọ́mọ́lú. Èèmù mi ń á ní kò kọ́ àtìlá ní sọ àwọn náà ń túnṣe dáná àti ìbò sẹ́ni ọlọ́mọdé àwọn àlọ́ káwọn ẹnìkan ti ọ̀rọ̀ gbóyé òtúmọ̀ sí káwa náà wá ní ọ̀rọ̀ tán sì gbóyé o ebi ẹ̀ sì gbóyé lọ náà ní òtúmọ̀ àlọ́ ẹ bá bẹ́ẹ̀ ṣe báwọn Àlùkùránì òfin bẹ́ẹ̀ níbi káwọn èèyàn ṣe kí ni wọ́n ti gbóyé nínú suratul nisa Quran chapter four ọlọ́run fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ láàrin lọ́kọ̀ọ́láyà aya thirty four Quran chapter four aya thirty four olúwa ní àbújá ọ̀gbà múnà àlẹ́mọ̀lá. أعوذ بالله من الشيطان الرجيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله والتي تخافون نشوزهن فعدوهن فعدوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليما كبيرا قل ولي الرجال أمواكم قوامون على النساء àwọn ni òkú mú nínú alámòjútó olùdarí fún àwọn obìnrin olùwàwá ni. bímọ àpamọ́lá ọ̀hún bá àgbọ̀n aláàbá. ọlọ́run nídìí tá a ti ti wọ́n bẹ́ẹ̀ ni pé látara pé wọ́n lọ́wọ́ ọba mo gbá pákan lọ́la jàpá kan mo mọ̀ọ́mọ̀ gbọ́kùnrin lékè àwọn obìnrin. wá sí máa. látàrà táwọn ọkùnrin tún ná lórí owó wọn ó jẹ́ gbé àwọn ọkùnrin lékè àwọn obìnrin. Olúwa ní ẹwà ara àwọn obìnrin rí ọlọ́bẹ̀rẹ̀ sí lórí wọn kọ̀ọ̀nìdá tún. Hafidọ́tún ìrìnlọ́gbọ́ ìbí bí ma hafidọ́lọ́. wọ́n máa tẹríba fọ́kù wọ́n máa tẹ̀ lọ́lọ́run ọba láàárọ̀ ọkọ wọn wọ́n máa sọ kọ́kọ́ tá a gbé sí wọn lọ́dọ̀ wọn ní tábìlì nínú ilé ọkọ wọn wọn ní kú onú ilé ọkọ lọ́tàgbèrè ń ta ọlọ́run láwọn obìnrin dáadáa nù. wọ́n lẹ́sìn ìjọba ọkùnrin náà olúwa ni wà láti tàkọ́ fún ẹ̀dùn ṣúgbà òun bí a lọ́dọ̀.

níbi wàhálà tí ọ ewu ó tẹ̀lé yóò yọ lórí rẹ̀. tọ́ ọlọ́wọ́n aláwọ̀ obìnrin tẹ bá wá ń pa yà á kán mọ́ yẹ mẹ̀lẹ̀mẹ́ lọ́wọ́ fẹ́ o ọlọ́wọ́n lọ́nà tẹ́ gbígbà ní pé ọlọ́ni ẹ̀kọ́ wọn jòkó rẹ̀ ẹ bá jòkó fà ẹ wá bẹ̀rẹ̀ wá sí àti ọgbọ́n tẹ́lá ti wá àbínú wọn dáhà bá gbọ́. ọlọ́ọ̀ni ẹ̀yàn bẹ́ẹ̀dì wọn lódì ó di mélòó ẹ ṣe wá wọn àbí ẹ̀yàn bẹ́ẹ̀dì wọn lódì ó di mélòó báwọn. náà bá wá gbọ́ wádìí ìbú ọlọ́ọ̀ni tẹ́ bá ti wá àbínú ẹ̀yàn bẹ́ẹ̀dì lódì náà gbọ́ wádìí ìbú ọlọ́ọ̀ni ẹ̀ nà wọ́n ẹ̀sọ́rí eh, ẹni ẹ̀sẹ̀ bá fún wọn lọ́dún báyìí ọlọ́run ni ẹ̀nà wọn ẹ̀dàkùn mẹ́yàn bá yọ kògbókò tí ní náà kí ní ṣe nínú èdè lábúwáwá kí ló jẹ́ ó nẹ́nà àbíkẹ́ ìtumọ̀ dọ̀rọ́bà láwa náà lò fún wọn fàkútúbù tí ìmọ̀ bí ó ní fún bisikíìtì ni fátírì búrú náà tí ìmọ̀ bí ó ní kí mọ bọ́ọ̀rá lórí ni ẹ̀nà tọ ẹ̀nà àwọn àkọwà kì yìí àwọn ọ̀tá wa àwọn òwáwulẹ̀ sọ àwọn tí ó ti gbóyè yìí náà àwọn náà mú àyà ẹni ẹwà lùkùránì tó ti sobìnrin dẹrú wa nìkan máa nà wọn mọ tí ẹ kò tí ẹ fún wọn ní láìsí kankan àwọn ọ̀tá wa ló lẹ́nu ọlọ́run ọlọ́run dákun oríṣi wàá pàṣẹ ẹni ìkáyà ọ̀rọ̀ àwọn kan dúró nípa lùkùránì sọ pé fájúrì ìbú alùpàá yìí lẹ́mọ̀ nà wọn kó sófin ṣé ẹ̀sìn náà mú ó ní amọ́ ẹ̀nà yẹn sọ̀rọ̀ nǹkan táwọn mùsùlùmí wa ní kí ló kù táwọn fi alábẹ́rẹ́ àlàyé ìwọ́n fádìrì búrú náà tí yàrá bá yọ ẹgbà kí ní dé ìnànà fádìrì búrú náà tó bá yọ bló gbígbí gbígbí kí ní dé tó ti pa ní ẹ̀hẹ́ ìwọ́n ni wọ́n nà ní òun náà nà ní ìdójìdínà tó kó gbá ti gbá àgbà àgbà fádìrì búrú kí lọ náà ṣe ó náà nẹ́nà ni tó ní irú ẹ̀ jẹ́ ẹ bá sì lọ rèé bá yóò sì máa wá pé ọgbọ́n tálùkùrá ni mi ò àlùkùrá ni bá yìí rú hún náà kò sí wá sí gbogbo mọ́ wájú rú hún náà fílímọ̀ sọ́jẹ́ ánìyàn bẹ́ẹ̀ di rẹ̀ lódì láti bí oṣù mẹ́ta ní ìdíbà ti rẹ̀ kọ́mọ́ kò gbọ́ àlùkùrá ni wá bílì hún náà mo wá gbá létí ìwọ́n ni mo ti gbá létí ọgbọ́n àlùkùrá nìyé <laughs> ó ó fẹ́ dàrú ló fi tútù kùtù àmọ́ kó bá fi pariwo méje lárúbáwá lòun gbó tí ẹ̀dá kò ṣe á ní lárúbáwá òtúmọ̀ tí bá délé ìbò wọn náà ẹ̀kí ń báyẹ̀ létí kíníje ẹni tó rí ẹgbà fún ẹ̀ kíníje dọ̀rọ́bà náà ni ó ní kò mọ́ gbọ́ngbọ́ tí kò mọ́ kó làlùkọ́ àyè ní ayọ̀ táwọn ìyàwó wa àwọn gbà tí àtàwọn ọ̀tá táwọn sọ àlùkòrá nìlẹ́nu àtàwọn ẹ̀hàn náà aláṣìgbọ́yé ẹ̀hàn náà kọrin bí náà ìyàwó rẹ̀ aláṣìgbọ́yé àwọn apá méjì lọ pé alábùsùn ni nínà tálùkòrá ń wí tálùkòrá ni ń wí ó níwu nínà tí ń wí ó níwu kí ni ó níwu nínà tí ń wí kìí ṣe yọ blóòkì kìí ṣe yọ kòbókò láyìí kìí yọ pàǹkẹ́rẹ́ nínà tí ò ní díámìtì tí ò ní ṣẹ̀jẹ̀ ẹgbẹ́ akóńtù náà wà bá àwọn nìkíní ọkàn rọra létí agbádá fájírì ìbú ọkàn mọ́ kòrò báyìí náà ní ẹ̀dàkùn etí agbádá etí agbádá àwọn àtàwọn bá ti bí wájú ẹ̀yẹ́ nu o èyẹ́ náà bí wájú o pé ẹ máa wà wọ́n tẹ̀sí ní ẹni etí agbádá pé dàkùn èèyàn tó lè ṣe wá àti ibú tí ò gbọ́ tọ́ọ̀yàn lódì tí ó gbọ́ ṣe ti agbára ní wákìs báwọn káwá tó bí wárẹ̀ lò abẹ́mi àti atakùtì bí àbá atakùtì rẹ̀ ṣe ààrin jẹ́gẹ́ ìbàlùkọ́ láti wà jẹ́mọ́ ìwọ àmọ́ ìyà mi lẹ́nu sílò àwọn àbáwọn náà bá wọn ti pé etí agbára ni wọ́n bí náà òde ìbọn lókùnrin nìkan lọ gbàgbọ́ etí agbára dànù àlùkùránì mo làlùkùránì ti sọ fún ọ pé etí agbára kódà bí tó pọ́ nìdè arínú àwọn onímọ̀ míì yàtọ̀ sáwọn ọ̀tá yàtọ̀ sáwọn alátìgbọ́yé ọ̀rọ̀ pé dọ́rùdù bẹ̀rùn pé ṣe tí agbádá nìkan pé tó bá pa yọ bí ibà káńdìlẹ́kọ̀ọ̀kan mọ́kànjọ́ wú ni kí la fẹ́ mú bẹ̀ ní pé gbogbo àwọn tí mọ̀ báwọn ẹgbẹ́ bí sọ àlùkùránì lẹ́yìn tọ́ èmi àfẹ́ náà jẹ́ mùsùlùmí ṣe tó kù ní báyá nítọ́ ẹ̀wọ̀ ẹjẹ́ ayọ́ ayà yìí kò nínú àdùkúrá ní ebi àtẹ́ kó làwọn jọ sí yìí tí wọ́n bá tó ibú rẹ̀ ṣe ìwà àtẹ́ bí rẹ̀ ẹjẹ́ lọ lè yọkó ẹjọ́ máa lórí ibú ṣe. tọ́ láti mọ́ wàá sọ àdùkúrá ní ìlẹ́nu ẹ̀dá kí tí ó dẹ̀ gbẹnu àwọn ọ̀tá sọ̀rọ̀ nítorí ẹ̀ka ṣe lè àdíìsì òmìnirútú àǹtọ̀kọ́ ti lànà kájẹ̀ níbi lẹ́bù kéwù tí ẹ ti mọ́ o ní pé kọ́ọ̀tà là ń bẹ̀ ń kọ̀tà là ló túmọ̀ sí lẹ́bù kí ó ní omi ọ̀tún yẹn wọ̀lọ́ọ̀ṣà wọ̀lọ́ọ̀lá èyí onímọ̀ èdè tí ó yanjú tó tí ó sì rí ìdíjòkó ó ní òmùyàn sọ pé kọ́ọ̀tà làbí àbí ìsinmi kí ni ẹ̀dùnwẹ̀ ẹ̀yọ ẹ̀mọ̀ àwọn kiri lẹ́bù ìmọ̀ ni lẹ́bù pọ̀ ti gbọ́ lárúbáwá mọ́ lẹ́bù pọ̀ ti wo mọ́ lẹ́bù pọ̀ ti ní understanding mọ́ lẹ́bù bójú rẹ̀ ti tó nǹkan mọ́.

ìkànnà àwọn àfáà wa ló sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn tí wọ́n sọ tó wọ́n sì rẹ́rìn kódà ń gbà tí wọ́n rẹ́rìn ojú tí wọ́n sì wọ́n rẹ́rìn wọ́n wá fún ta tó gbójú rẹ́rìn Sheikh Salih Al-Usaimi habibullah ta'ala wọ́n lẹ́nu ìtẹ́ ń ta kó sọ ìbò ayé wọ́n á ní sọ ìbò kọ́rí tó ó lẹ́ni tó kọ bùkọ́rí kìí ṣe ibn Ismail tó ń bùkọ́rí jẹ́ ó lẹ́ni tó kọ ìbùkọ́rí tó wà lọ́wọ́ tó wọ́n júmọ́ àbúrúkọ rẹ̀ nígbọ́ oníjúmọ́ Ismail júmọ́ Muhammad Ismail olóko ó ní bẹ́ẹ̀ ló ti wà nínú nuska tó ń tó wà nílé kódà ah, lọ́ọ̀rì mú nuska jẹ wá sọ́gbọ́n gbà tó mú nuska dé ìjọ kọ́ ni pé jàmáàhú jàmáàhú olóhun pè ní júmọ́à ẹlákùnkẹ́ ẹgbẹ́ ìgbẹ̀ ìgbẹ̀ rẹ̀ nínú ìṣò ìwé ẹ̀wà pọ̀ tẹ́mọ̀ bá pàdé ìgbìrà bí ẹkẹ̀rọ̀ pé ah, ah, èèyàn kan náà délé náà àwọn ẹ̀lòmí ìbẹ̀ ọ̀rọ̀ ni àbá àkọlùkọ tí wọn lọ sọ fún ọkọlá ni yẹni pé àwọn onílàáká ìdíẹ nínú àwọn mi bẹ́ẹ̀ ló ní ti wọn tí ò bá jẹ ọ ní júmọ àlùkọ ìtẹ́sì kọ bẹ́ẹ̀ ni ó sì nǹkan nìdá wàhálà ìwà àdáwò tó wà wa láti ní àìmọ̀kan kìí èèyàn gbọ́dọ̀ kéwù díẹ̀ kó mọ̀ mọ̀ mọ̀ pé kọ́ tàbà túmọ̀ sí wọn àwọn èèyàn tú bẹ́ẹ̀ ẹ mọ̀ kò tí ẹ̀ dàrú ara ni o kò dàrú ní àwọn kan tí ó dàrú ní irú nǹkan wà àmọ́ gbàdúrà lẹ̀ torí tí ò ìdínú gbogbo ẹjọ́ láti ní tó bá jọ pé kọ́ọ̀tà àgbàmì àbí ibi tó túnmọ̀ sí kínú òpá ẹmọ̀ pé lẹ́bù kínú lẹ́bù ọlọ́gbọ́n ti wà lálábọ̀ ọdún náà mo ṣe ń gba èèyàn ọmọ tí ó bí ìtẹ̀mí náà ní mọ́nà ẹja gbọ́ra o ọ̀nà jẹun èyí ò já kọ̀kọ́ bá tọ̀ ìtúbọ̀ wá fún wa wá àlàyé fún fádúrì ìbú múnà tálù kùránì wí táà jẹ́ kọ́ ta ó sọ kùránì lẹ́nu láti lálù kùránì ní ká mọ̀ ìnàyàwó wa táà sì dọ́rọ̀ padà sáwọn alásìgbọ́yé kẹjẹ́ ní ìdọ̀hún alùkùránì ò ní ẹmọ pọ́ǹchì àwọn ìyàwó yìí bẹ́ẹ̀ náà làbí ìdí náà àwọn ọ̀tá náà bá wa sọ lẹ́nu wọ́n fi sọ àbí ìtànẹ́bì lẹ́nu pé wo ànẹ́bì ni ọmọ pàyán àwọn kan náà wá ti wẹ́rí àwọn Boko Haram ISIS àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn méjèèjì náà ó yẹ ká gbé wọn lẹ́nu sọ ní pé ẹ̀dákẹ́mẹ́ umirtu anu kọ́tílà aṣọ fọ́ta pé ilé ọ̀tá pákọ́ ní bẹ́ẹ̀ ọ̀tí gbọ́nù ìwọ́ ya wá tọ́wọ́n fi àbí ìsinmi dáwà alẹ́ ìwọ́ lọ sí lọ́yọ́ dákìkì yí táàbù ṣe yìí ọ̀tá wa jẹ́ àwọn kan lérè mi o ọ̀tá jẹ wọ́n lérè mi jẹ́ kí wọ́n sọ mi tó sọ. ìwọ́n ọ̀tá tún sọ ilé yìí ọ̀tá náà ló sọ wádìrì ìlú wádìrì ìlú náà sílá kan bẹ wọ́n ń pè ní àyàtún magduma àyàtún magduma tún ìlú Qur'an al tí ìbá gbàgbọ́ wọ́pọ̀ yìí yẹni pé àwọn àyà tí àwọn èèyàn ṣàbòsí fún nínú àlùkùránì àwọn èèyàn ṣàbòsí fún láwọn ọ̀tá wa àwọn èèyàn ṣàbòsí fún láwọn ọ̀tá pèrè àwọn lọ́ọ̀yọ̀ wọ́n pèrè àwọn lọ́mọ ìyá wa kì í káyà kan o àbá ní nígbà ọkọ̀ tíra náà tó tóbi púpọ̀ ó bẹ̀rẹ̀ gbàgbọ́ báyìí àyà tún mọ̀tò lòdì òwà bùsúrọ̀ kọ̀ọ̀kan àwọn àyà kan ṣàbò sí tíṣúlọ́tò ló bá kọ́rọ̀ ló mọ̀ kó wa tí wàá mọ̀ málàyé rẹ̀ wá àwọn ọ̀tá wíwá àmàlàyé rẹ̀ àwọn afilé ìlú àmàlàyé rẹ̀ ó bọ́ sínú sọ́lọ́tò alẹ́ ìmọ̀ràn sọ́lọ́tò nìta sọ́lọ́tò nàìjíríà sọ́lọ́tò àdáhàm sọ́lọ́tò àrà sọ́lọ́tò àǹfààl sọ́lọ́tò táwà sọ́lọ́tò yónú sẹ́wù bí tí wọ́n bá lọ nù títí tóbi tó ogun yìí ò ti wá ń dá àlùkùránì lágbàáyé àbáyíwò ìwọlé amójú rẹ̀ ti ṣú ìjọ kan náà sì wọ́n lẹ́yìn tẹ́ ẹ bá jẹ́ lẹ́kọ̀ọ́ mímọ́ àtẹ̀yìn tẹ́ ẹ bá ń kẹ́kọ̀ọ́ mímọ́ àtàwọn ọmọ kéwù bíi tèmi báyìí tá à ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ẹ mẹ́jọ aṣọ ẹ̀jẹ̀ amúra táwọn kíra wà ní kíkà kútùbù tẹ̀sí ẹ̀kọ́júbọ̀ ṣòro ẹ̀kọ́júbọ̀ mùtúrò ẹ̀yìn ẹ̀kọ́júbọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti ń kojú wọn yìí tẹ́ bá máa ha sórí ẹ̀ máa ha yìí tẹ́ máa kà ní kíkà pé kẹ́kẹ́ ṣètìlá ẹ̀ ṣètìlá torí ìjà ní ọbẹ̀ yóò kẹ́kà pé ọ̀rọ̀ kan kẹ́ ṣe bí ọ̀rọ̀ lẹ́kàn fàyọ pé àtẹlẹ́ yìí àti kàwá yìí látọ̀dọ̀ ó ti bẹ́ ọlọ́mọdé àti àgbẹ̀ èyí wọ́n kọjá wá pa wà lákòókò lórí kàdí ìlú òmírùtù án ìkọ́ ọ̀tí náà ǹkọ́ tí láàbẹ̀un àgbọ̀rọ̀ fi sí kíni o kọ̀tàrà àbẹ́ni bá fẹ́ fà ìwọ̀n kan rẹ̀ àbẹ́ni tá ìwọ̀n kan rẹ̀ fẹ́ tú láti látàrí àwọn àlàyé tá a ti sí ìwájú ẹlẹ́ẹ̀kẹ́ wọ́n pàkejì táwọn ní pé ànẹ́ta tó wà mẹ́wọ̀n ló mẹ́ni náà tútù pé a ní mẹ́ àyẹ̀ kiri bìgbàtọ́lá ní àdírẹ́sù kí ló túnmọ̀ sí àwọn èèyàn ní yóò tó abí tẹ́rí tẹ́yẹ̀ bá tuntun tú sí pé gbogbo èèyàn kiri náà nǹkan lè tó já mọ̀ pé ẹni wì àní level of understanding rẹ̀ olóòwò kẹ́mọ̀dé kí a jẹ́ jù ní kẹ́mí kó máa wá kàdé sọ ẹ̀yàkùn ṣé mùsùlùmí tó ti gba láìlà ìlà láwùtẹ́lẹ̀ tí ó náà tún bẹ́ẹ̀ mẹ́ta mọ̀ ní kánmọ́ nínú pàrẹ̀ káàkiri tí ó wà nù wọn tí ó wà nù ẹgbẹ́ nígbà máa bá dàkó tó gba láìlà ìlà sotí lẹ́gbù ìmọ̀ èèyàn bá débì tán yóò mọ̀ pé bàbá ń sọ̀rọ̀ àyà ó kó àlùmọ́sùlùmí náà ó kó wọn sínú ó náà oko wọn sínú ó dìrọ mélòó oko ahalulu tàbí alìyẹ̀wúdí àti nàṣọ́rọ́ ó dìrọ mélòó alìmúṣírì kú náà àwọn abọ́gibọ̀ pẹ̀ ó dìrọ mélòó ìrọ mẹ́rin àbí ìran àkọ́kọ́ alìmúṣírìmù náà kémi àti oúnjẹ kò nídìí ká tí ó púpọ̀ àwọn ọlọ́mọ tí ó náà àdúgbò ìbàbá àtẹ̀mẹ́ta rẹ̀ ṣé wọ́n ní ìmọ̀ báwọn èèyàn títí wọn ò fi gbà láìlá ìlàlá ṣé mùsùlùmí mẹ́mẹ́ á kò wọ́pọ̀ sí mẹ́ ẹ̀yẹ lọ́mọ tí ó wà mẹ́ kò wọ́pọ̀ sí mẹ́ á kọ́kọ́ yọ mùsùlùmí kú ẹlẹ́ẹ̀kẹ́ almunafiquna ó ní àwọn olójú méjì bí ọ̀bẹ ó làwọn ẹni tó ṣe pé wọn mọ kàtìmọ́ra fíkù mùsùlùmí làwọn kódà wọn ò mọ sọ pé mùsùlùmí làwọn ẹnu ó ń sọ wọn ò sì fi mùsùlùmí lẹ́gẹ́ ni mùsùlùmí làwọn. tọ́ mọ́tò wá sọ pé mùsùlùmí làwọn ẹ̀ nínú ọkàn wọn ìsìláàmù wájú òkú mẹ́ wọn àfẹ́ bọ́lẹ̀ wọn àfi tó ń ṣe wọn àfi nàṣàlàníyà lẹ̀ wọn àfi yẹ̀wò bíyà mùnáfìkò islam wá nítọ̀ ṣe dáńgbéyàn ní pé mùsùlùmí làwọn ẹ bá wọn lò níbàálò fẹ́gbé hàn ìyẹn ni pé ìbálò pé mùsùlùmí ni wọn ẹ fi kọ̀rọ̀ wọn lẹ̀ fọlọ̀ níbi dábì hàn ẹ bá wọn lò bẹ́ẹ̀ àwọn yìí náà sì ré ìdájọ́ báyẹ́ pé ká bá wọn lò bọ́ ti hàn sí wọn ìdájọ́ tí ń bẹ lórí àwọn mùsùlùmí ó láti gbé fáwọn náà nígbà tó pé iṣẹ́ gbé wọn sí wa òun náà lábì bá wọn lò ìran méjì ló ti bọ́ báyìí jọ̀mọ́ ìran méjì ìran àti ẹ̀ta ní àlò ìkìtà àwọn yẹ̀húdí àti nàṣọ́ ìjọ wọn bá ti ń bẹ nínú ìlú àwa mùsùlùmí àyèmọ́pá àyèkúrò àyèmọ́ gbógun dì wọn olórí dáṣe fún wọn ni pé ọgbọ̀dọ̀ sọ́tà wọ́n san owó orí táwọn gbé nínú wa wọ́n bá sanwó orí wa á fi wọ́n lẹ̀ á fi wọ́n lẹ̀ dídárọ́jà pín wọ́n máa ṣẹ̀sìn wọn peacefully níbi tá a ti lè gbà wọ́n láàyè òun náà ní mọ́kà àti nàìjíríà wọ́n ní ẹ̀sìn mi ò gbọ́dọ̀ gbé níbẹ̀ àti islam gbogbo òlú tó kù tí wù sí ẹ̀wọ̀n mùsùlùmí jẹ́gà bá pé à nàìjíríà yóò wá òfin ìlú ìsìláàmù ní o àbí táwọn ẹ̀nà sọ́ọ́rá bá wọlé yẹ̀wúdí bá wọlé ẹ̀ẹ́gbà wọn láàyè wọ́n máa sanwó orí ẹ̀kọ́ orí islam nọmba wánù ẹ bá ti pè wọ́n sàn gbọ́ ẹ bá wọn sọ ẹ pàṣẹ bí wọn sọ ẹ gbọ́ ẹ máa sanwó orí tó bá yìí sàn ó sàn ẹ wà bí wọn lẹ́gbẹ̀ẹ́ lẹ́sìn o. ó sọ pé nínú àdídù mírùtù àánú kọ́tílà náà sà àwọn yóò rò ni ẹ̀sìn inú ìran mẹ́rin nìsín ìran mẹ́ta ṣe kí nù bá tọ̀ bóòwò làbá àtúbà mọ̀rún tàwí bóò ní ó ti wá lọ pé òmìnirútù wá ní òkọ́ tí lànàṣà wọ́n ní mọ́ tàyẹ káàkiri tí ò kí ti gbogbo àwọn èèyàn jẹ́ àwọn tó wá kù ní múṣírì kú náà nìbọn níbọn kù táwọn yóò náà sọ ní adẹ́rìmọ̀ báwọn jà lè kó fúri yìí hádà mọ̀ hádùn kìlá ẹni àhàlẹ̀ ẹ̀yìn majority àwọn àfáà wọ́n láwọn tó kù tó jẹ́ lẹ́gbọ̀n gan kìí ṣe fáà máa ń gbógun táwọn náà tó ń jẹ́ kẹ̀jẹ́kẹ̀dẹ̀ nǹkan pípẹ́ táwọn náà yóò láwọn tó ṣẹlẹ̀ bí àwọn náà ti ń gbógun tì wọ́n lè kú yìí náà wà ní ṣírkì yìí tẹ̀dá so ìyẹn gbígbà ìfẹ́ sọ àdíìsì yìí lẹ́nu ìsọnu lásán ni lòdì nǹkan mi ìfẹ́ sọ lẹ́nu oní omi ọ̀dọ́ pé á oní àmọ́ ìpàyẹ kiri oní àmọ́ ìpàyẹ kiri oní àmọ́ ìpa gbogbo àwọn èèyàn gbogbo àwọn èèyàn gbogbo kùnrin pé tọ̀káwá padà sínú ìtàn Islam àdíìsì yìí ti ń bẹ nífẹ̀ẹ́ wájú ọdún náà a ti wà ní 1442 báyìí ìyẹn pé 1442 years tánàbí ti ṣe hijira láti ọdún náà túnbọ̀ àwọn ìwò lẹ́ni tó ń pààyàn kiri rí tọ̀kánù gbógun ti náà ni àwọn ìwò lẹ́ni tó ń gbógun ti rẹ̀ káàkiri rí àgbàgbọ́ yẹn lò ṣùgbọ́n bá ara àwọn èèyàn kan lásìkò tí wà yìí ẹ̀wọ̀n àìsí ìbúkọ ara ẹ̀ àtàwọn ọ̀sẹ̀ sọ́nà àwọn àtàlàbíyà tó jẹ́ àdíyà gbogbo wọn ẹ bá rí wọn tó wá jà yàkúyà àmọ́ sọ fún wọn ní pé wọ́n sì gbọ́ yìí kìí ṣe tó kù ní kára tako táwa títí tí wọ́n fi gbà láìlà ìlà ṣe ká ti gbogbo àwọn tàbí bá jàbá òní yìí jẹ́ mùsùlùmí ọmọ yàwó àrí àní mùsùlùmí mùnábìkì ńkọ́ yahudi ńkọ́ nàṣọ́rá ńkọ́ gbogbo mùsùlùmí náà olàtúlà òjùmúrù sọ pé kèjì tó ní gbọ́ jẹ́ likúpùrẹ́ pé bóyá àwọn tó ń gbógun tì wá nù wọn alábìláwọ̀ yóò náà ilé wa gbógun tì wọn títí tí wọ́n fi gbà láìlà àti rasulullah oníṣẹ́ ọlọ́run bá ní wàyí kí mú sọ́ra àwọn ọmọ kírun wàyí ó tún zaka wọ́n ti mọ̀ ikini ó mọ̀ yọ̀dà àdábìwá ni sọ́gbà tí wá ṣe yìí o àdábì sọ́gbà ilé ti ṣe yìí o à ìbá wọn jarun àà ó ṣe kíni ó ti dé mo wá ráwọn kan ní wọn tó dúró di àárín pé a sọ mú mi ní ìdìmá àwọn pé a ó ní ẹ̀jẹ̀ wọn ti dèèwọ̀ ẹ̀jẹ̀ wọn sí pípa náà wá fọ́nù wọn ìdàkùtọ́rọ̀ ọba dọ́rọ̀ ogun tá à ń bára wa jà ẹ̀jẹ̀ lè yọ àbẹ́jẹ́ ò lè yọ tó lè yọ àdúgbò lè yọ kí n bọ́ tún ní irúzọ́ ìlú tí wọ́n náà ń tù á ń tó ó ní ẹ̀jẹ̀ wọn ti dìwọ̀ dúkìá wọn ti dìwọ̀ táàmù níbẹ̀ ìdí ni pé tá a bá ti bá wọn jà báwọn tá a bá ti borí wọn gbogbo dúkìá wọn ó di kíni ni lọ. ẹ mọ̀ sẹ́yìn bá ti fi tọ́wọ́ bá ti kẹ́ dájú ìjà kọ rárá yín ìmọ̀ ṣe ra yín léṣe ayé ẹ̀kọ́ ayé so but mọ́búdáwù ní pé ìjà ni kìí ṣe mọ́búdáwù ní pé ẹmọ̀ para mọ́ pa wọ́n lọ kúkú rí àmọ́ bẹ̀rẹ̀ ìjà láàmọ́ rí àìmọ́rí kí ni o àìmọ́rókù rẹ̀ ẹ ti mọ́rọ́ àwọn tó tún ní abájá iná ń tẹ̀wò ẹwú bá wàbá àti yọ mùsùlùmí kò tọ́ ìlà ìhàkì ìsìlá tẹ́ẹ̀bá wá tẹ́ jẹ wọlé abẹ́jẹ gbádùkẹ́ àwọn ọgbọ̀n tẹ́tọ̀ ní pé ẹ̀tọ́ ìsìláàmù wà ìsáàbùrún alọ́wọ́ tọ́ hadithi yìí bí yẹba wá fẹ́ takò tàbí bá dìde yìí lọ́ba yìí àti wọ́n tọ́lẹ́ mọ́ mú pé aṣọ mú mi nídìí mọ́ àwọn àwọ̀ àlọ́mú àlùkò ẹja kí ni ṣúra mẹ́ta nínú ṣúra aya 39 suratul anfal quran chapter 84 ọrụ ogun ló sì wọ́n kódà súrà tẹ́lẹ̀ ká dáàpọ̀ nínú àwọn súrà táwọn ọ̀tá lẹ́nu oní súrà ṣe pé àwọn àmì ìgbẹ́ ti ń pa ẹwà ẹ̀sìn mọ́ lọ yọ súrà ń ọ̀rọ̀ ẹgbẹ́ kò tí wọ́n ilé wọn ẹṣẹ́ wá ẹkúlẹ̀ mọ́ wọn ìdókòó ń bẹ̀rù àyà thirty nine ní sọ́wọ́n àǹfà ẹ̀dá pẹ̀lú àgbo àyà yìí kí ló lù wá rí. أعوذ بالله من الشيطان الرجيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله فإن انتهوا فإن الله فإن انتهوا فإن الله بما يعملون بصير. ẹ wá yà wò kí lolúwa wí. ọlọ́ọ̀ni wà kọ́ sí ìlú ẹ máa bá títí tí ò fi ní sí fìtínà mọ́ akọrù ní ọ̀sẹ̀rì àwọn dọ́kọ̀ ní oníṣẹ́ṣẹ́ wọ́n ní títí tí ò fi ní sí à ń bọ́ lọ wo òde lórí ilẹ̀ mọ́ mo rí kanu wọn tó náà sọ ní ẹ kásá látẹ̀kú náà fìtínà pé tí ò fi ní jẹ́ páwọn kèmèrí tó ń ba yíjà wọn àfi nílé ṣé kí ni wọn à nílé ba yíjà mọ́ kéèké sọ̀rọ̀ àmáyà tó tẹ̀lé wáyé olúwa ní wáyákó náà di ìlúkòlòó lílá. títí tí ò fi ní títí tí náà má dẹ̀ẹ́n títí lórí wáwò láàtún ní gbẹ́gbẹ́ ìyẹn ni pé wàhátà yàkú náà di ìlúkòlòó jẹ́ títí tí ó fi jẹ́ pé gbogbo tí ń jẹ́ sí pátá tọ́nà nìkan ní òde àbíbi ni wọ́n pa mí láṣẹ. áyà yìí wá pàṣẹ àdìsí ní wọ́n pa mí láti ẹ̀kí mọ́ ẹbá wọ̀dà áyà ní ẹbá wọ̀dà tí ò fi ní tíbìtì náà mọ̀ tí ó ti jẹ́ gbogbo ẹ̀ tí ó jẹ́ tọ́lọ́ àdìsí ní wọ́n ní mọ́ ẹbá wọ̀dà títí tí wọ́n fi gàlá ìlàáhá ẹ̀dá kò tẹ́ ó yàtọ̀ síra wọn tí àdìsí wà sí àyà tó yàtọ̀ síra wọn ìjà àbí wọ́n jáwọ́ ń bí ìmọ́sí nǹkan ní ìlẹ́yìn èmi ọlọ́wọ́ bá mọ́ tọ́pọ̀lọpọ̀ ní tẹ̀sí ìlú sọ ọlọ́tọ́lá jáwọ́ ń bẹ́ẹ̀ ìwọ náà bá mọ gbogbo bí wọ́n ti mú sí rí àdíjì náà wá ní pé fa ìdà fa àlú tí wọ́n bá ti wá ṣe ń ta ní wọn ṣe tí wọ́n ti jáwọ́ kó ń bí kánmọ́ ṣe pé nǹkan mi lẹ́yìn ọlọ́wọ́ bá mọ́ aṣọ mú mi ní dìmọ́ ahùn wọ́n àmùwà ẹ̀dà tó yàtọ̀ mọ́ báyìí tó jáde ìdí yìí náà láyà òní sọ bóun lọ́ọ́ ti wá tako àdìsí yìí nìkan tó ọ̀dẹ́ tako aya àìsí ìtako aya rẹ ọ̀rọ̀ sí ìláyà tó ọ̀ ẹgbẹ́ tó lò ọ̀ ìláyà ẹjá

Hatta la takuna fitna. Ijó òfin ní bíbí jìnnà sọ́tọ̀. Ijó òfin ní bí ìbọ̀rọ̀ mọ́rọ̀ ìgbé ìgbé gbẹ́mẹ́lẹ́ lọ́wọ́ bá. Wàyà fún ìrà dínú tí ó ti fi jáde pé ẹ̀sìn ó jẹ́ tọ́lọ́ ìlà alàbọ̀ àbàwọn tó bá ṣàbòsù àdíìkù náà wá ní pé tọ̀ wọ́n pa mí láṣẹ pé kí n mọ báwọn jà tó gbàrá ìlà ìlàlá tó bá ti wá gbà bẹ́ẹ̀ aṣọ mú mi ní ìdìmọ́ ahú wọ àbúwà rẹ̀ ìlà ìhàkìlì ìsìlá ìdákùn káyà yà tàbí ojú wọn ò là látàmà tó rẹ̀ lọ sí iṣẹ́ àwọn ọ̀tá islam ló ń dáhùn lára wọn iṣẹ́ ń dáhùn lára wọn aláì kódà tó bá ti ní lẹ́kùn bọ́ sí mú kínní wẹ́wọ̀n pé á iṣẹ́ yẹn dáhùn gidi ni o kì í ṣe bí ẹ̀jẹ̀ kì í ṣe ń kéré kéré o ó dáhùn kọ̀ǹfà àmẹ́ni tó bá mọ̀ ní mọ̀ kó dáhùn ẹni tí ò bá mọ̀ nǹkan onímọ̀ kọ́lọ́mọ́tà àtàwọn ní àgbọ̀n yọ̀ lọ ó fọ̀rọ̀ lọ́wọ́ ọba yé wa ó fi islam ó fi yé wa ó yà ó fún òkú lórí nínú àdúgbò islam. ṣé wàá rí omirtu anu kọ́ sílà náà tàtà sọlẹ̀ kan rìwáyà kan wá ń bẹ omobẹ́ni sàlàyé tó nìyí. níbi tó àwọn èyí àwọn máa ń fi alukurani ju alukurani àbí tábàdí pé áyà alukurani àwọn yẹn bẹ́ẹ̀ gbọ́ yé lọ́gbọ̀n mi.

قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب من الذين أوتوا الكتاب حتى يعطوا الدنيا عن يد وهم صابرون. قال وقاتلوا Wàkọ́tílò lẹ́dínà láàyò nínú nàbí ńlá. Ọlọ́láwọ̀ ẹni tẹ́ nígbàgbọ́ sí àwọn ẹgbà wọn. Wọ́n láàbí ìyàwó. Ṣé o pé ẹ má bìrọ̀ ẹ̀fẹ́ bá wọn dà ní ìlú látàárọ̀? Torí pé ní àti ìjọ àgírí ìpè kọ́ tààlà ẹnì kan ní kó pa àfikínú. Àfitáni ní ọlọ́ni ẹ máa bá wọn jà àwọn tí wọ́n ṣe ẹ̀lẹ́bí náà láti mi nínú lọ́dìgbà àwọn tí wọ́n nígbà fún sí àlọ́ àtàwọn tí wọ́n nígbà fún sọ́jọ́ ìgbìlá àtàwọn tí wọ́n ṣe ń tọ́lọ́wọ́ ọba òjíṣẹ́ rẹ̀ ṣe àtàwọn tí wọ́n ṣe ti òdodo tẹ́yìn sí Nínú àwọn ẹni ta fún ní ẹwọ́rọ̀ ọlọ́wà ní títí tí ó fi di pé wọ́n mọ̀ sọ tó wà ní kò bí dánilẹ̀ sọ́tà tó Tọ́ yìí. Àwọn ò wà máa láyé àwọn àyàtẹ̀ ń báwọn jẹ báwọn jà yìí. àwọn táyà ní sọ ní pé alẹ́rìnà yòókọ́ sí ìlú náà kún ní tó wà ní àyà mi pé ẹ bá wọn jà fáwọn tí ń wí náà làwọn ẹni tí ń bá wa jà àbíyẹ̀kọ́ ayùwà èmi wá bẹ́ẹ̀ kàmí dá làwọn bẹ̀ tí ó kí tẹ bá ní àwọn tí ń bá wa jà ní wí kí ló dé bẹ́ẹ̀ tún àdíìsì yìí náà pẹ̀lú àdíìsì míì ẹ wà bójú ríwáyà kan wà tó wà pé òmìnirùtù ẹnu kọ́ àti láyé mú ṣíríkì ààrẹ umirtu an uqatila al-mushrikin tí ó sọ pé àdínánsà tọ̀ kí ló ní sẹ́yìn náà ṣe wá ní ní tiẹ̀ síbẹ̀ o tẹ́ẹ̀bí wá gbé lọ sí fóònù mọ́ pàìkiri síbà ń fa àyà tó àyà kálí bá àrùn pàdé bí justify kankan ẹ jẹ́ ká mọ̀ fi àdínkù

ebi agbára <laughs> ebi aṣọ ẹ̀dàkùnṣe alukurani ló sàlàyé ebi aṣọ fún wa alukurani kó àwọn àfá onítẹ̀síìrì ni wọ́n wo àwọn ẹ̀rí míì pẹ́gbẹ́ àti ohun alukurani ò lè pàṣẹ kámẹ́rà lóbìnrin nínú ìpínlẹ̀ àrùn kòrìjẹ́rù lálùkùránì sọ ládùúgbò tárí wà àdíjìbáyì àdíjìbáyì àdíjìbáyì àà wájú ìgbú náà bẹ̀rù oní tó súnmọ̀ sí ẹ̀ẹ́dìmọ̀ káwọn obìnrin ó ní tìjú náà wí obìnrin tó mọ̀ pé bọ́kọ òun bá kàn yọ etí agbádá sóhun kìí ṣe kó dùn òun dídùn etí agbádá kọ́ ni yóò dùn etí ó dùn ni pé á èmi náà mú wá yí obìnrin wú débi pé ọ́pṣàn kẹta tálùkùrá mi fáwọn ọkọ mi náà wọ́n ń lò lémi lórí ẹwú àlàyé mọ̀ tó ní kàbílò àwọn ọ̀tá bá náà bí wá ṣe ẹlẹ́kan ẹmẹ̀kí wọ́n sọ ẹgbẹ́ bí wá dòdò ní ọba jíjọ́ sọ pé ètí agbára kọ̀wẹ́rẹ́ nìkan ètí agbára bú ògbé ẹ̀jẹ̀ mọ́sí lákàáyì àbọ́lù tó bá ti mọ̀ pé ẹ̀ àwọn obìnrin tí ó lọ́hun fẹ́ kó wà lè wa oníkìjú ni wọ́n níjọ́ tí wọ́n obìnrin tó bá wá ibi pé ó dé lẹ́gùn fọ́kọ̀ rẹ̀ wá lu aṣọ láti fẹ́ fi nà ọ́ ìtumọ̀ rẹ̀ ní pọ̀ ti yẹ ẹ̀nà nù ìtumọ̀ rẹ̀ ní pé mo ti ṣe wà fi fún ọgbọ́ mo yàn ọ́ lóbi ọgbọ́ tó bá fi ń dípà iye ti agbára síra wa ìtọ́bìnrin so péènì tóbi ni yóò fi ìlú péènì pé á lẹ́bù tọ́lọ́wọ́ ọba gbé tán fi ti agbádá náà wá sí lẹ́bù àwọn ẹ̀hàn ẹ̀mọ̀ ní tèmi náà mo wá jẹ́ ẹ̀hàn náà ọmọ wa bá lóde nítafẹ́ àti ìlú ẹ̀rẹ́ gbogbo àrà yíta ń ṣe òyìnbó ló wà ní àlùkòrá ni tó wà bẹ́ẹ̀ àwọn ẹ̀rí ní ìlàwò mọ́ra wọn lábí gbogbo ẹ̀mọ́ tù ẹ má sọ àmì kùrá rẹ̀ lẹ́nu tó lọ rẹ̀ tí àwọn àdíìsì báyìí náà ẹ wo àwọn àdíìsì tó pọ̀ tẹ́tìmọ̀tà kò lè ẹ́bà jẹ́ dáàbí gbà lórí lákọ̀ọ́lọ́pàá yẹn táàbí tó ike من أمن رجلا على دمه فقتله فأنا بريء من القاتل ولو كان المقتول كافرا táwọn nínú àbúrò àdúrà àbúrò ní àbúrò ìmọ̀ àṣàlá onímọ̀ ní àgbẹ̀lẹ̀ ọ̀gbẹ̀lẹ̀ àlẹ́dẹ́mì yìí fàkọ̀tàlà ẹni tó bá fọkùnrin rẹ̀ balẹ̀ lórí ẹ̀jẹ̀ rẹ̀ ìyẹn ni pé ẹ ti jọ ń gbé nù ẹ̀ka ìjọlẹ̀ tó kéèké bèrè lè gbé nù ìlú Islam àbí àyàfi Mọ́kà àti Madina tó kéèké bèrè lè gbé ìlú Islam Nasrani lè gbé ìlú Islam Yahudi lè gbé ìlú Islam ó dà tó túmọ̀ ṣẹ̀ṣẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni jẹ́ pápákọ́ wá ṣe Islam ní tipátipá alẹ́ ni wá ní ti ń gbé nù ìlú Islam wá tó ti wá ń sọ táàkì ṣe pé ó ti fọkàn balẹ̀ pé ń hmm, òun àti àwọn ti jọ wà lórí kí ni o orí pit anábì ni wọ mùsùlùmí gan wa pa anábì ah, ni fa ẹnẹ bàrí gómìnà kọ̀ọ̀tì èmi Muhammad mo bọ́ pábọ́sẹ̀ lára ẹni tó pa kìbìrì wọn lè kẹ́ ẹ̀sán ti pa kùtùrù káàfìrọ̀ ó lẹ́ni jẹ́ apáwọn òbá jẹ́ kébèrè ìwọ́n tó apáwọn àmọ́ ah, dìzó òmù rẹ̀ sallallahu alaihi ẹ̀dá irú àdìgbà yìí ń bẹ ṣèbó yẹ kábi tú ilé yìí ni àmọ́ sàdìgbì náà túra wọn tẹ́ẹ̀bí ní sọ àdìgbì kan lẹ́nu bá ṣe máa bá yà túra wọn ká máa fi àdìgbì tú àyà kán bá lè má sọ àyà lẹ́nu àmọ́ ogun ti jà wá nítorí kò ní pẹ́ ìmùsùlùmí ẹ̀dá kan ẹ̀jẹ̀ káwọn ọmọ onímọ̀ ìmọ̀ tó sì yè kóró ẹ má máa kọ́ wọn ní àwọn àṣìyá gbogbo àwọn ìmọ̀ ìrètè ìmọ̀ tí òun dìbò tọ́lá àwọn oníṣùgbọ́ àná àwọn náà kó rújú àwọ̀ tó sì jìnà tí ó kò sí tó lè gbé mi kọjá tó bá jẹ́ gínú tó bá jìnà náà abẹ́lá sùhánà ọ̀rọ̀ alágbọ́n ìjọ kọ́lá lọ́wọ́ ìjọ kọ́lá lọ́wọ́ ìjọ kọ́lá lọ́wọ́ ìjọ kọ́lá lọ́wọ́ ìjọ kọ́lá lọ́wọ́ ìjọ kọ́lá lọ́wọ́ ìjọ kọ́lá lọ́wọ́ ìjọ kọ́lá lọ́wọ́ ìjọ kọ́lá lọ́wọ́ ìjọ kọ́lá lọ́wọ́ ìjọ kọ́lá lọ́wọ́ ìjọ kọ́lá lọ́wọ́ ìjọ kọ́lá lọ́wọ́ ìjọ nítorí ìlú náà pé alẹ́ ìta ṣe yìí à àbúrò bílẹ̀ táwọn ṣe kí ni ká mọ́ ẹ̀rú bí ẹ̀rọ ẹ̀ nítorí pé inú àwọn ọ̀rọ̀ tí ogun ti jà lágbàáyé ìsìlámù ogun tí wọ́n ń jà nílẹ̀ Yorùbá lọ́mọṣà kó wáyé ọmọṣà gbàdúrà ọ̀sán ìgbàdúrà ọ̀sán lé وعلى عبدك ورسولك محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك تعبير أبا تنظر إن شاء الله سبحانه وتعالى